تسعمائة وعن جابر بن عبد الله قال كانت اليهود فتقول إذا أتى الرجل امرأته من دبرها في قبلها كان الولد أحول يقول المصنف رحمه الله في الحديث الرابع والستين وتسعمائة وعن جابر رضي الله عنه قال كنا نعزل على عهد رسول الله صلى الله عليه وآله وسلم والقرآن ينزل ولو كان شيئا ينهى عنه لنهانا عنه القرآن متفق عليه ولمسلم فبلغ ذلك نبي الله صلى الله عليه وسلم فلم ينهنا عنه وعن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم كان يطوف على نساء على نساء على نسائه بغسل واحد أخرجاه واللفظ لمسلم àwọn àdéhùn àwọn náà wà lábẹ́ báwo ni wọ́n ti máa bá ìyàwó rẹ̀ òní máa fa bámi sí omi òtó tí òní jẹ́ kí ṣe fáàmù kúrò ìyá láàrin wọn. jáde ìgbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀gbọ́n àbáyé ó gba àdìsí wa ó ní kọ́nà náà zèlò على عهد رسول الله صلى الله عليه وسلم هذا نتسعي كلاية نبي محمد صلى الله عليه وآله وسلم أمن في عدل azulu ọ̀nà ìnìkọ́kùnrin kọ́ba obìnrin lò ó wá di pé ó fura wípé àtọ̀ òun fẹ́ jáde ó wá jáde kúrò tí àtọ̀ rẹ̀ tó fi dà sóde tí òun dà sí ara ìyàtọ̀ sínú ìyàwó rẹ̀ àwọn yẹn máa ń ṣe báyìí lérò wípé kò ní jẹ́ kí obìnrin olóyún pàápàá jùlọ nígbà tí àwọn òbí ìgbèrò kókó lóyún lọ́yà nítorí àárẹ̀ eléyìí ti ń da obìnrin yẹn láàmú tí ò ní jẹ́ kó ní agbára láti lè fara da omi àbí nítorí ọmọ kólóró tóbìnrin yẹn ń gbé lọ́wọ́ lásìkò yẹn ó mẹ́jọ pé oyún tó tún á nílé ní déédéé gbà tó tún bá ṣàkóbá fún àlàáfíà ọmọ tí wọ́n ń gbé lọ́wọ́ àbí nítorí pé ó kàn wọ ọkùnrin náà ní pé tó máa bá ìyàwó òṣèré tán tí màní ìyọ̀wọ́n ọ̀bà jáde yóò wù òun kó wọn má dà sí inú obìnrin òun kò fẹ́ dà síta rẹ̀. جابر رضي الله عنه وكان صحابا ولا ما سيدي من أيام نبي محمد صلى الله عليه وآله وسلم والقرآن ينزل نبقى القرآن يتقال ولو كان شيئا ينهى عنه لنهانا عنه القرآن ما جوابوني يواتيها في قول يعني àmọ́ bá kúránì ọba kọ fún wa àyà kúránì ọba sọ padà láti kọ fún wa. alimami Bukhari àti Muslim ló gbà wá nínú ẹgbẹ́ àwọn àmì tí imam Muslim gbà wá. فبلغ أو أنه فبلغ ذلك نبي الله صلى الله عليه وسلم ولم ينهنا عنه. إيروين كان سيد ó dé títí gba ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ànábì ọ̀pọ̀ fún wa àǹkúrá ní ọ̀pọ̀ fún wa ànábì ọ̀pọ̀ fún wa ilé ìtumọ̀ sí wípé kéèyàn gómìnà lò kó má da àtọ rẹ̀ sí lára kó dà sóde kò sí nínú nǹkan tí ọjẹsẹ ẹni tó bá rí kó nídìí tó fi fẹ́ ṣe bẹ́ẹ̀ tí èsì lérò pé òun ò ní ìdí ọmọ àti kí sọmọ bá ti lé lọ́pọ̀ òṣì náà tẹ̀lé tí ò bá ti nírò àwọn àtìgbàgbọ́ burúkú báyìí tó wá ti torí tó tó tó tó tó yẹ pé ọkàn wo mára pété ọ̀fẹ́ dà sí ara ìyàwó rẹ ni kò sí wàhálà ilé ìjọba ìlànà wọn bóbìnrin lò wọ́n má da àtọ̀ wọn sí nínú eléyìí jẹ́ ọ̀kan nínú ìlànà eléyìí táwọn èèyàn máa ń gbà lójú ọ̀nà kí obìnrin ọmọ ti lóyún tó bá ṣe kí àwọn ìdíwọ́ kan bá wà tí wọ́n ń wò ó pé kò ká kóbìnrin tí wọ́n á lóyún lé irú nǹkan tí ń bẹ yìí eléyìí ti jẹ́ ìlànà kan eléyìí tó yẹ kó àwọn èèyàn máa ń ṣe lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wa sallam tánàbí ọ̀pọ̀ fún wa ìgbà tá alukùránì ń sọ̀kalẹ̀ alukùránì ọ̀pọ̀ fún wa ṣe eléyìí fi hàn pé àìkòkọ́ fún wa ó túmọ̀ sí pé nǹkan tí ò gbúrò ni torí ẹ̀ tó bá wá tìtorí kó o ti fẹ́ ìyàwó olóyún nígbà yẹn táwọn wá ń yẹra fún àti da àtọ̀ rẹ sí lára tó lọ́mà kélé yìí lásán kò tó láti má mọ obìnrin lóyún ẹ̀yà àfitọ́nà ọ̀bọ̀ ọ̀bá fẹ́ dẹ́dà kan látara àbálòpọ̀ yẹn nítorí pé ibi tó ń ti ń bóbìnrin lò pọ̀ ó ṣeé ṣe kó yẹ kí nǹkan kan kínkínní ti kán nínú àtọ̀ tí máa dán ọmọ lára rẹ̀ ó ti kán ó ti dàpọ̀ mọ́ ẹyin obìnrin ọlọ́sì ti fi kún fọyọ̀ fún ti pé eléyìí odòyún ẹgbẹ́ kò tẹ́ ẹdẹ yìí ìwọ́n sì ń wò pé nǹkan kan ọ̀dà nǹkan kan ọ̀jáde nǹkan sì ti jáde nítorí pé a ti mà pé tọ́lọ́wọ́n bá bá fẹ́ tara àtọkùnrin tó bá fẹ́ fi dọ́mọ tó bá ti pé àtọ̀tọ̀ jáde lẹ́ẹ̀kan lọ́lọ́wọ́n bọ́ bá fi ṣẹ̀dá àwọn ọmọ ọlọ́run ọmọ yìí dọ́sìn ọmọ tí ó jáde lára rẹ̀ iye hundred ọmọ tí ó jáde lára rẹ̀ lẹ́ẹ̀kan torí ẹ̀ tí kínkínní bá wá kán àwọn ti tó náà àwọn ti tó láti jẹ́ kó bí àwọn bàtálíọ̀n tó ṣùgbọ́n lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa so òun náà ní kí ẹ máa ń lé ní ìsìkítọ̀ ọ̀kan la fún ọ méjì la fún ọ ṣùgbọ́n tó bá pé látara àwọn nǹkan tí máa dé èèyàn tí ń bẹ lára àtọ ọkùnrin tó gbádùn lọ́lọ́wọ́ bá ní ìbálòpọ̀ ẹyọ kan pẹ̀lú àtọ̀ tó ti dà sínú ìyàwó rẹ̀ yẹn kọ́dọ̀ ma obìnrin kan ní ò lè ru oyún ámbọ̀tìbọ̀tì pé yóò lè bì. tọ́ tó bá wá dárú rẹ̀ lọ́gbọ́n tọ́nà ẹlẹ́dàá wá wá ní kó yíwọ́ bó ló ti yíwọ́ kò yíwọ́ ṣùgbọ́n èrò tiẹ̀ ló jẹ́ aṣọ kó yíwọ́ torí wò ó sì fẹ́ kóbìnrin olóyún lọ́ba yíwọ́ lọ́ba dunú bọ́sẹ̀ sùn fún obìnrin pé ń bọ́ ń bẹ̀ gbọ́dọ̀ ti gbóyún wá. tó ẹni tí ó bá bí ilé wọn ní sọ pé ṣé ìwọ ọ ọ ọ ọ dà sí inú ìyàwó rẹ ni àbí báwo eléyìí advance ìbéèrè tí ò ní tùmọ̀ ní. nǹkan tí wọ́n kà sọ ni ọ báyàwó rẹ lè ní tó mi sọ pé bolo ti gbóyún wa ẹ ó ń bá lò bọ̀tẹ́ ọgbọ́n táwọn dá ẹni kò ní da fọ́gbọ́n náà. nítorí tọ́lọ̀ ń bá fẹ́ dé dáńgbẹ́ yóò tọ́ ọmọ náà ni bẹ́ẹ̀ náà ni ẹni tó yẹ pé ọlọ́wọ́ ti rọ́bà kan mẹ́tì wípé torí ńgbà tí àtò ń bá jáde òun fẹ́ fún lọ́rùn dáì kọ́ máa rọ́nà jáde ọlọ́mọ akádàrà pé rọ́bà ti jáàmbì kan ọwọ́ kínkínní tá a bùkátà ọkàn kan sínú obìnrin ọ̀tàn àbí ọ̀tàn lọ́ba ìbejì. wọ́n wá sọ pé ọkọ lọ lọ́mọ tá lọ lọ́mọ ìwọ lọ lọ́mọ tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ti máa ń ṣiṣẹ́ rẹ̀ anábì sallallahu alaihi wasallam fi hàn wá pé lẹ́yìn bá ń yẹra láti dá àtọ̀ sínú àwọn obìnrin ẹ lè máa ṣe ṣùgbọ́n o ọlọ́run bá kọ pé kó doyún ẹ gbọ́dọ̀ fà á kí kọ́ríkọ́ ìkọlẹ̀ lóyún nítorí pé ibi tẹ́yìn ti ń fẹ́ kọtínà kó doyún ọwọ́ bíńsì kan lè ti jábọ́ sínú obìnrin fẹ́ẹ́ pé ọwọ́ bíńsì nǹkan bọ́lá bá fẹ́ dáhùn ẹ̀dá bẹ̀ alóbìnrin ò ní lè wò ó lè jẹ́ pé rọ́bà tó di mẹ́tì wípé kí nǹkan kan rọ́bà jábọ́ àbá rọ́bà kan ti jábọ́ rọ́bà ya rọ́bà tuntun ni oúnjẹ sẹ̀rá ni ẹ káàbọ̀ bàbá rọ́bà tó rọ́bà bá disappointed tó lọ́ba tó yín ọ̀ gbọ́dọ̀ bí náà tó eléyìí jẹ́ kó ṣe jẹ́ mẹ́ ìlànà eléyìí ọ̀sẹ̀ pẹ́rẹ́ ju káwọn á lọ mọ̀mú kó mu lọ fáwọn obìnrin ó lè jẹ́ pé wọ́n fún láwọn pills kan lọ́sibítù kó kọ́ máa mú eléyìí jẹ́ ní family planning so ẹ mọ̀ ní pé family demolition náà kò yàtọ̀ sí. So, náà bá ń kọ ọmọ bímọ ọmọ sáńsá ní ọmọ tètè sí ọlọ́run á ní kínú rẹ ó jẹ́ pé òun náà ó dá òun lẹ́ẹ̀kan náà ni gbogbo ń ti ń dọmọ lára rẹ bá kú ráúrá tí wọ́n bá kọ́ ayé kí ni a ti fẹ́ sí wọ́n mọ̀ pé ọgbọ́n kó bá mi ó kì í dọ́mọ ẹ̀jẹ̀ mi ọgbọ́n kó bá mi. àwọn òògùn sẹ́nu yẹn àwọn asáàdì tẹ̀kì rẹ̀ pọ̀ gan-an ní sísì máa ń fà fáwọn obìnrin pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń pè wọ́n lọ síbi kí wọ́n lò kan nínú àwọn mẹ́tọ̀dù yẹn wọ́n à ní society sex fún ọ láíláí. ẹ rí sí àwọn obìnrin tí máa ń polówó rẹ̀ fáwọn obìnrin ẹgbẹ́ wọn tí wọ́n máa jánu wọ́n máa dunnú. àwọn ọ̀rọ̀ fètò sọ́mọ bíbí wọ́n kàn sọ ní Yorùbá nìí èyí tí wọ́n fi ń ṣe òun náà ni kò pin sọ́mọ bíbí ẹ̀ kẹ́lẹ́ má bú àwọn olùmọ̀ẹ̀sìn Islam ní gbogbo nǹkan wọn ni kẹ́ má lò ó àwọn sì ní kẹ́ lò lòkulò wọ́n sì ní kẹ́ ṣera yín nítorí pé ní ìsìn lápèjú ẹ̀ obìnrin bímọ kan bímọ méjì èèyàn máa béèrè pọ́ mẹ́lẹ́kẹ̀ lódò lóyún rẹ̀ kí é ti jẹ́ àbúrò ọmọ kọ́ ọmọ sọ́lọ́mọ lọ́wọ́ so ọmọ tí wàá béèrè ah ìyá wọn ìyá wọn ẹ jẹ́ fi ètò sí nǹkan yìí báyìí lórí ọmọ bẹ́rẹ́ kò sí bẹ́rẹ́ àwọn obìnrin náà tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ láròjinlẹ̀ lọ́dún ẹnì kankan ti kọrin yẹ̀yẹ́ sí ilé jẹ́jẹ́ tó bá yà ọmọ kan ní gbé ká tó sì ti fẹ́ sógun ọdún lé ọkọ̀ tó o tó akó kútúbọ̀ òfò kan tí ọ létí ìwọ náà bá kó sí dànù kí ẹ ẹ bá délé ẹ bọ́ kọrin sọ kẹjọ sọ àsọyé pọ kẹjọ nye yíyé tó òun náà bá ní òun fẹ́ ṣe family planning táwọn òbí ẹ̀ gbádùn ara àwọn dáadáa ẹ gbọ́dọ̀ ká kẹ gbádùn ara yín kẹ mẹ́bí mọ́ nítorí kí àwọn ẹni tó ń tuntun ìfẹ̀sí dẹ́sẹ̀ pé ní sọmọ bíbí kókó wọn ní ní ìsìn wọn ti sara kúta ọmọ méjì ni wọn ti wọn lè tọ́ wọn dáadáa ẹgbẹ ní bẹńbẹ aka máa kọ ọmọ ká àkàkà kó wọn fi ogún wọn sì fẹ́ ká bí ọ̀kan ṣoṣo ọ̀gá ọ̀kan ṣoṣo aláàrú nǹkan wọn ọ̀gá mọ nǹkan tí ó tẹ̀lé sọmọ kọlọ wọn bá wọn bá wa tu ọ̀rọ̀ wa àti ta ọmọ wa ti dáadáa torí délé ẹ rí i pé kókó ní sẹfẹsì sẹfẹsì àchíìfù ni pọpin sọmọ bíbí wọ́n máa ṣe kútùbọ̀ oríṣiríṣi fáwọn obìnrin alọ sí wọn fa lóyún ṣe di pé ká wá di ẹni tí wọ́n máa dá ẹni tí wọ́n máa dá wákà táwọn lóṣù máa bá wọn gbé ní kọjọ pípọ́sì kọjọ táwọn ní wákà nàìjíríà limited wọ́n tún lè ní ẹ bá ń gbé gbòòsà gbòòsà gbòòsà àwọn obìnrin tó lóyún fa ẹni torí pé ńlẹ wọ́pọ̀ wà ìgbà tí lọ sí ìjọba ọ̀pọ̀ lẹ́wọ́n ìṣẹ̀lẹ̀ nínú wa ti tẹ̀ subhanallah. tó ẹ̀rí pé nígbà tí mẹ́tọ́ọ̀dì family planning yẹn yẹ̀wò tó bá yọwọ́ àwọn ẹni tí ń fún lóògùn tí ń lọ gbà àwọn tó ń sọ wípé àá lè gbogbo ẹni sọ̀rọ̀ ni kò sí nǹkan kan tí ó ti sẹ́sìn ìpínlẹ̀ ní àwọn agbọn àgbẹ̀kan tó ti sókù sí ẹ̀yìn tí sọ́jọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ka àwọn abatí àwọn jẹ ẹ̀ka Amẹ́ríkà àtàwọn kan ń sọ́nsọ̀ nǹkan yẹn wọ́n sì rú wá sọ́sìbítù ẹ máa fún wọn lọ́fẹ̀ẹ́ tọ́ àtúrọ̀mù kọ́ mọ́ wa Amẹ́ríkà tó wá ní káwọn máa lo oògùn family planning àtìlẹ́yìnbó tó ní ká máa lo oògùn family planning mélòó làwọn ti lò ń lò wọn ẹni tó bá tó bá gbé lọ títòsí ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ọwọ́ sẹgbẹ kan láwọn ọjọ́ ìbò ẹ ìbọn fún nkórèjì ara wọn kọjá sísọ bí káwọn òbí mà because in the next twenty thirty forty years coming njẹ́ ó ṣẹlẹ̀ láwọn olóyìnbó yẹn ọ̀pọ̀jà ti sọ àwọn títí sì wọn ọ̀pọ̀ sí máa ọwọ́ bíi tí kálukú dúró náà ló dúró sí. àwọn náà wá ń sírò yìí pé the next twenty decade ti máa ń bọ̀ ní bí ká sọ yìí pé eh, ten ten years one and twenty ìlónù dábàá bèrè bíi two hundred years àwọn òyìnbó tí àwọn ọ̀fọ̀fọ̀fọ̀ wọn tà lọ́pọ̀lọpọ̀ lóyìn gbogbo ẹ̀ sẹ́yìn gba green card yellow card àbí kí náà ń pè blue card àwọn ní òkun gbogbo lóyìnbó yìí wọ́n lọ́mọdé ma Germany wọ́n lọ́mọdé ma England wọ́n lọ́mọdé ọmọ Amẹ́ríkà wọ́n lọ́mọdé ọmọ gbogbo túbọ̀ sí kẹ́ ẹ máa lọ ìmọ̀ kíkẹ́ ẹ lọ ẹ̀dọ́ náà jẹ́ ayé yín o. so wọ́n ti sọ́ọ̀dì dáadáa nígbà wọn ọ̀pọ̀ mọ́ wọn bí mama ayé ti dá ayé ìranà ọkùnrin fi ọkùnrin obìnrin fi obìnrin ń dè lọ́mọ kan jáde mẹ́ pẹ̀lú àwọn èso tí wọ́n á fẹ́ra wọn lọ́kùnrin àti obìnrin wọ́n èbí ma tó bá ti bí ma kan ọmọ méjì báyìí kó tó tó ọmọ kan ọmọ méjì sáadà ọba ti ń kọ tọmọ bá sáré tó bá kú ń kọ ẹ̀yin tí wàá dé ọdún tó àbẹlọ ni ìdí ọkùnrin gùn tiẹ̀ sí sẹ́nà ambọ̀sibọ̀sì yóò dòyìn kò dòyìn sòtégbà náà lọ́wọ́ àlọ́ dàyà kó òtútù àfẹ̀mọ́júmọ́ tó pọ̀ tó pọ̀ ń wọ̀ mọ́. torí ẹ̀ àwọn òyìnbó wọn máa ń fún àwọn obìnrin tí máa ń bímọ dáadáa dáadáa lẹ́kùn kò sí lóyìnbó tí ò sí bẹ́ẹ̀ tó bá ti bímọ tàyí bímọ ní nọ́mbà one tó náà nọ́mbà five ọgbẹ́ni ẹ̀gún nọ́mbà six yóò dùn sí nọ́mbà five rẹ̀ ẹ̀gbọ́n ẹni tó bí nọmba seven yóò ju ti nọmba six lọ ẹni tó bí nọmba eight yóò ju ti ẹni tó bí nọmba seven lọ nọmba nine wà á sẹ̀dá ọ̀kẹ́ tí mo gbọ́ kẹ́ ní England ọgbẹ́bù lórí ọmọ thirteen wọ́n á tún filé ìkété tó ti tó báwọn náà we are still on the run. àwọn tí ní kẹ́yìn ó bímọ kan kẹ́ bímọ méjì lò ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ Yorùbá náà bá wọn dá sófin tó náà mọ̀ pé nu fámìlì àwọn olọ́mọ nọ́mbà seventeen tí bàbá rẹ bá yàwó elóròkèrò irú tiẹ̀ ò ní wáyé. torí di eléyìí ẹrẹ lomi bàbá rẹ nígbà tá a bí ó tún kéré táwọn ọmọ ọmọ ọmọ bàbá rẹ kò sí ìgbésẹ̀ tó hàn bẹ́ẹ̀ ń yóò bá lẹ́sùn lẹ́ẹ̀mọ́ sara ń jẹ wípé ọmọ wa ti ń bímọ kí làwọn kan ti fẹ́ kọ́mọ sí ma ẹkú tara yín dé ọjọ́ bímọ ń tẹ́jà ọmọ rẹ ń bímọ ọlọ́ọ̀kọ́ rẹ sí wọn náà bímọ ọlọ́ọ̀kọ́ rẹ sí. tọ́ ó ti wá ń kó ọmọ ọmọ ọmọ bó ti kéré sí àwọn ọmọ ọmọ bàbá ó lè jẹ́ kó lọ́lọ́run ti sànù gbogbo fámìlì ẹ̀yin máa yẹ irú ẹ̀ tó ṣẹlẹ̀ láyé lẹ́tọ́ àwọn tó dàgbà tó dàgbà tó ọlọ́wọ́ bò sí nà fún ọ ọmọ rondo kíkálukú ń wo kékeré àwọn akọ́ bí òun fẹ́ sẹ́gbẹ́ rẹ lọ́rùn kò sí wàhálà òun ní ọjà kẹ́hìndé gbẹ̀dẹ̀ torí di eléyìí ó lówó kò tiẹ̀ lówó eléyìí nǹkan mímu mùsùlùmí pọ̀ fẹ́ tó ṣé máa ń lo àwọn oògùn tó ń kó wá fáwọn áfíríkà ẹ wá wo bí ṣe ń ṣe tibatiba. Tiba. tiba ọba yóò bẹ̀rẹ̀ mí jẹ ẹlòmíì ti lọ àkùyàmọ̀ lẹ́gbọ̀ọ́rọ̀ yìí kí lọ́ pa wọ́n kí lọ́ pa wọ́n kí lọ́ pa wọ́n fámìlì ló pláàni ẹ wọ́n wà nítorí pé ẹ̀jẹ̀ tó náà kádàrà kọ́ máa jáde àwa dì mọ́ni sẹ́yìn ọgbà mi àbí sọ́ni tọ́lọ̀ kádàrà tó ká máa tọ̀ táwọn afọkùn kan so ibi tí sọ̀ ń gbà jáde ó ní jáde mọ́ èèyàn fẹ́ máa fi sanra ìtọ́fà ẹ̀rí pé nǹkan tí ó padà ṣẹlẹ̀ ni pé èèyàn kù dànù èèyàn wú gbogbo ìgbà tí tọ́ba gbọ̀n tẹ́ bá lọ sọ ẹ̀rù bára yóò sì fúyẹ́ sínú yóò dùn bẹ́ẹ̀ máa dúpẹ́ kọ́lọ́n pé go fúrọ́ọ̀nà mo ti bá mi fọ ìdọ̀tí ara yìí dànù sínú mi ń dùn tí mo gbádùn bá mi fọ àwọn ẹ̀ṣẹ̀ mi náà dànù tó bẹ́ẹ̀ náà lè jẹ̀tẹ̀ rí yẹn tí ẹ̀jẹ̀ nǹkan oṣù ọba máa jáde lára obìnrin tó sì wà ń kó pé ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n tó dé mánú àbẹ̀ àbí kí náà rò pé oògùn tó ń lò sí tó dé mánú ẹ̀jẹ̀ pọ̀ tó bá pọ̀ ọ̀nà ẹgbẹ́ bíi omi nì ọ̀nà tó mi ń gbà ní ẹwà di lẹ́yìn pé túnjọ́ ni ilé yẹn padà wò nítorí pé omi ọ̀gádà ara rẹ̀ wọ́n sọ fún mi pé wọ́n èé dí omi lọ́nà bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ ti ń jáde ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ọkọ ló kó bá wọn lónìí kan lọ family planning obìnrin wọ ọsẹ ló bá di gà ọ ẹmí tẹ bọ wọn ni wọn di ilé ọmọ wọn ètò ìtẹ lọ sẹni wọn sọ ilé ọmọ pani ẹjẹ wọn péjọ wọn wá lóun fẹẹ rí kó n sanra pọ ọmọ pààrẹ ni so wọn máa ń wá kí ló ṣeun kí ló ṣeun kó tó di tẹkì àwọn tí wọn pe family planning náà ni wọ́n tó ti sẹ́ẹ̀sì pé ilé ọmọ tí wọ́n dé ń ló dé kẹ́jì ó ti pọ̀ nínú ẹ̀jẹ̀ tó ti yẹ kó wá sí kan lọ kó bìyàn gbádùn ó lóun fẹ́rẹ̀ rí ikú níbi tí wàhálà ìdè òun fẹ́rẹ̀ rí ikú torí wọ́n tó rí nǹkan gan tú à ọkọjá àbíkà wọ́n á ní òun ti wá òun ti pass difficulties yẹn ṣùgbọ́n ọkọ òun tún insist ike bọ́ wọn bá yà lọ sórí sinmi lòun ó ṣe àìsí kó wọn gbàgbé ẹ̀ ń wọ̀n fi ọ̀ma wọn ní ká lẹ́yìn rí sí oníjẹ́ ọba kọ̀ ń kọ́kọ́ ń wọ̀n fẹ́ kú tó ń torí náà bá kú yọ̀ọ́fẹ́ lómi ẹ̀wọ̀n alákòóbá ti sálámù erédèrè gbogbo ọ̀nà tó ń kó wá tó ń kó sọ̀nà kì sọ̀nà wọ́n máa hàn pé nǹkan kan máa ń ṣe ọ́ tó o fi fẹ́ kí ìyàwó rẹ̀ ó lóyún ní ìsìn irú ìta àwọn sàhábà ṣe ètùtù ọlọ́run bá kọ́ kókó doyún ọlọ́run bá yín o. tàtẹ́lẹ̀ náà gbogbo iṣẹ́ mú mú kú mú sí ẹ̀jẹ̀ jẹkújẹ kíkọ́ má doyún sí èdoyún ni. àókùn kàn ọ̀run lórí ilé ọmọ tí ń bọ̀ kò sí nǹkan tẹ́ lè ti wà láàyò ọjà àdìní àná yóò tún máa fi yín rẹ́rìn kẹ ẹrù fẹ́ pa ọ́. wọ́n wà náà ni àyìnbáyé tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin kó sì ẹ̀sìn ti fa ṣé ti fọkàn balẹ̀ kó kò lè dóyún àádúró oògùn tó ń lò yìí. ẹ lè jẹ́ pé nǹkan kan sí wọ́n lè jẹ́ ọlọ́ọ̀kẹ́ mi kọ́ ọmọ ó ti dán ọmọ ní kó tó fura ó gbé oògùn tó bá lò kókó kú lára ọmọ mọ̀ lò. lọ́kàn nínú àwọn African countries ìmọ̀dé Zambia àbí bìkanì ní olórí wọn ó wá sórí social media and gbogbo àwọn newspapers rédíò àti tẹlifíṣàn sílùú rẹ̀ ó ní obìnrin kan ní kọ́ńtì tàwọn yìí kò gbọ́dọ̀ tún lóògùn family planning gbogbo ọ̀rọ̀ tí mo sọ èkó sí ìtọ́dún kan ó wá sọ àwọn ẹ̀bí rẹ́gẹ́dẹ́ ó ní àwọn ọ̀tá àwọn tí ò fẹ́ káwọn léèyàn nílùú táwọn ní kó ibú yìí wá bá wọn because ti ń dààmú aláfíríkà ní malaria ẹnìkan bá fẹ́ràn wa kí ni ó kó wa Anti-malaria antimalaria drugs àmọ́ pé àmọ́ akó oògùn kan wọlé wípé tẹ bá ti pọ̀ òṣì ọ̀pọ̀ irọ́ ni irọ́ burúkú ni kí ló dé tẹ̀yìn fẹ́ pọ̀ nàìjíríà ní sin ìbára sí from America now in number àtàwọn àdàlú gbogbo ẹ̀ tán wọ ọbẹ̀ tán pera ọlọ́mọ America. àti ìtọ́ wọn in number bíi dọ́bù wa ni wọ́n fẹ́ jẹ́ tí a bá tora two hundred million àwọn lọ bí four hundred million wọn ò sí máa para wọn lọ́kọ̀ọ̀kan báwọn ni wọ́n ní kíkà kọ́ máa gbé ìbọn nígbà tó ní kí n bá bọ́ títí ní sísọ́ pààyàn mẹ́ẹ̀ẹ́dógún déjọ́ bọ́ ọmọ pàtẹ́wọ́ fún ni kó tiẹ̀ sí wa kù àbí wọ́n máa wá ká. kí ló dé níta yìí ti ń lo àwa ẹ̀ ti lọ́ra yín náà ẹ̀ ti káwọ́ pọ̀ ẹ̀yìn ti fẹ́ máa pọ̀ kí ló dé tẹ̀ fún àwọn ní green paper blue paper ń bò mí kí ló dé ẹfẹ fẹ pọ ni ẹ fẹ parun tiwantiwa jẹ fẹfẹ parun fẹfẹ pawarun tó àtìlẹ nìkan bá rú kí àwọn arúgbó àwọn arúgbó àwọn arúgbó náà ti ń gbàgbà kúgbà tẹ́lẹ̀ lómi wọn máa fọgbọ́n àti wọn apara ni gbàtọ ìbò bá gbé lànà tẹ àfi ibi ká tó màlẹkà ní sọ̀rọ̀ àwọn wọn á ti pera wọn lópònú dọ̀gọ́dí aláìgbá torí pé òyìnbó ń sọ̀rọ̀ àhóòdù bíi lẹ́sìn ẹ̀sìn fún ọ̀nà ọ̀dí torí ẹ̀ má bà tìyàwó rẹ jẹ́ o má bà tọmọ ọlọ́mọ jẹ́ o fámìlì wo ní pílánì àníkẹ́ bímá tọ́lọ̀ ń bá ṣe sẹ́ńtì òfin lọ́mọ yóò fún un tọ́lọ̀ wọn bá ní fún yín kò sí tẹ̀lé sí wàhálà tọ́lọ̀ wọn bá ti fún yín kò sí tẹ̀lé sí di lọ́nà ẹ̀ tó bẹ̀ torí ìdè eléyìí ẹ̀mẹ́jì abá wọn lọ́wọ́ nínú gbogbo ní tí ọ̀bà dà ẹ̀mẹ́jì abá wọn lọ́wọ́ nínú gbogbo ní tí ọ̀bà dà ẹlòmíì ìyàwó rẹ̀ ó ń gbọ́ ọmọ lọ́wọ́ ọmọ wa níbi ọmọ oṣù méjì wọn àti ìyàwó wa ṣeré ó sì ṣe bá ṣe wí kódà síyàwó la kódà sódì. So lérò pé inṣàlá kò ní doyún ọlọ́run bá ti ní sí kínkínní kan kan torí bọ́ọ̀lù ti fẹ́ kọ̀ǹtù ara rẹ̀ kínkínní kan ti kọ́ ti tó bá ní ọlọ́run bá ní kọ́ dọ́mọ. wọ́n àti àwọn fẹ́ mọ kí ni islam rí sí káwọn olóyún lé ọmọ oṣù méje ọmọ oṣù mẹ́jọ ọlọ́run wọ ọlọ́run dá wọn sí. ní kí ló ṣíra wọn lọ kí lẹ́yìn mà tó ṣíra wọn lọ eléyà yìí tiẹ̀ lọ́wọ́ eléyà yìí tiẹ̀ náà níbọ̀ fáwọn lẹ́lẹ́ ṣe oṣù kíkẹ́ mọ́kàn máa lọ́mú. as far as Islam is concerned kò sí wàhálà kankan mọ́. bí ìbá fún wọn lè máa lóyún níra wọn lóṣooṣù. Islam ọ̀sọ́ yìí kí ló burú ń bẹ̀ lópin ìgbà tí àlàáfíà obìnrin bá ti gbé. pọ̀tù òdodo onírọ̀ kápọ̀ kan wá bẹ̀. máa lóyún lé ọmọ oṣù méjì lọ́nà sì ní èyí tá a lóyún lé kí nǹkan kan má ṣe èyí tá a lóyún rẹ̀ kálàáfíà ọ̀jẹ̀ tiẹ̀ a lè má mú mi jẹ́rẹ̀ ara fẹ́ẹ́rí yẹn tí ìbá ti àná ọlọ́ àwọn ọkùnrin ní nísìnyí báyìí tá a lóyún tá a lóyún máa lónìí kó wá wo gbogbo tó lè ṣe pẹ̀lú bọ́lá ṣe fún ọ lágbára tó léegun five years coming tó tra irú rẹ o bọ́lá sweet ní ọ̀dọ́dún tó ti dàgbà tí kò ṣe dàgbà yìí lọ àwọn olóyún o dábàá pé nǹkan kan bẹ lára wa tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi ń kírìyèsì ọmọ àwọn omi ìkálọ́kàn jáde lára tiẹ̀ omi náà jáde lára obìnrin ọlọ́run bá wá ń tara obìnrin fún adọ́mọ. ok tó bá jẹ́ pé àwa tí kìí ṣe inú wa la fi gbọ́ mọ́ à ń lẹ̀ látàrí ọjọ́ orí wa lọ síwájú lójoojúmọ́ bó wàá làwọn obìnrin tó ṣe ń nu wọn ń ti ń dọ́mọ tó bá wá jẹ́ kí olóyún kan lọ́dún yìí ó tún ní mi tẹ̀lé ó tún ní mi tẹ̀lé ó tún ní mi tẹ̀lé ń jò léńdì ni ó fi bàjẹ́ bẹ́ẹ̀ ni náà tó bá gbé fáktìrì kan la ní bisikíìtì bisikíìtì la ń bẹ̀ ó bisikíìtì bó ṣe fúyẹ́ tó tá a bá fún ẹ́ńjìnì yẹn nísìnyí kí ni ó ti yóò tún kára nígbà ọba yá sẹ́yìn kó ọmọ gbùgbàdo ní kó ọmọ ṣe bisikíìtì tó gbogbo nǹkan náà. wọn bùkátà kí èèyàn má gbó nkúndùn kínní kan nítorí okúndùn náà ni wọn padà lẹ́yìn dànù nítorí pé ìgbà tí obìnrin tó nàbà ti wà lọ́nà pé ó lóyún ọ̀pọ̀ àmọ́ ó tún gbé kan lọ́wọ́ the life yẹn ní easy so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Islam ò faramọ́ jẹ́ ò faramọ́ tọ́wọ́ àtọ́kọ́ fẹ́ fòfin sọ́mọ fòfin sọ́mọ pínpín torí ẹ̀ ìlànà tí islam mú wa tí àwọn sọ̀hábà ṣe tó jẹ́ ayé ànábì sallallahu alaihi wasallam nígbà tá alukur'ani ń sọ̀kalẹ̀ ọlọ́run kọ́ fún wọn ànábì ò ti káì abẹ́kítà náà bá ń ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ògùrùn bẹ̀. àwọn olùmọ̀ wa sọ pé kábóbìnrin lò kátà sóde ẹ̀tọ́ obìnrin ni ò tó ń bá gbà yín tí ọba gbà kọ̀tọ̀ sí ọ. torí pẹ̀tọ́ obìnrin nínú ẹni tí ó jẹ́ kí ìgbádùn tiẹ̀ náà kó dé góńgó ibi tí ń fẹ́ òun náà ní kò dà sí lára. ìwọ wa ní jẹ́ onímọ̀tara ẹni nìkan wíkẹ́ ọ̀rá dà sí la ọ̀rá dà síta nǹkan kan bá ti jáde lára tiẹ̀ kó sinmi onímọ̀tara ẹni nìkan nù. torí ẹ̀tọ́ rẹ̀ òun náà ni wáyé bó ṣe bá lọ ọ̀dà síbòmí. tọ téèyàn bá wá sọ pé ẹ̀tọ́ mi ò mo jọ ẹ kò sí wàhálà mi má wulẹ̀ dà sóun la dà síta tẹ́lẹ̀ yìí ọjà kò tètè jẹ ń bẹ. ọ̀rọ̀ tó ń sọ pé alukur'an ti ń sọ̀kalẹ̀ ọlọ́run ọba ọ̀kọ́ fún wa tó bá jẹ́ pẹ́sẹ̀ ọ̀yẹ̀ kọ́lọ̀ ọkọ̀ fún wa. tẹ́lẹ̀ ìwà túmọ̀ sí pé gbogbo àìdá gbogbo aburú gbogbo pálapàla táwọn bá ń ṣe láyé ànábì sọ̀rọ̀ bá àbísẹ́lẹ̀ dálùkùránì sọ̀kalẹ̀ dálùkùránì ọ̀gá ti sọ pé nǹkan báyìí pàtó ẹ pátì á sì máa ṣe lọ síbẹ̀ kò túmọ̀ síbẹ̀ nítorí pé ó ń bẹ nínú àwọn ọ̀wà eléyìí tí ọ̀dà sálùkùránì tí ò sọ fún wa pé nǹkan báyìí pàṣẹ wẹ́ mẹ́tì. ṣùgbọ́n tó ṣe pé àpapọ̀ àwọn àlànà àlùkùránì tí ń fi ń bá wa sọ̀rọ̀ láwò láti sọ fún mm, mm, mm, eléyìí ò sínú tọ́lọ̀ ọba fẹ́. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ríran tọ́lọ̀ ọba rán yuhillu lahum at-tayyibat wa yuharrimu alaihim al-khaba'ith. gbogbo ń tọ́ta tó dùn lànàbí wọn máa ti lẹ́sọ̀ fáwọn ọmọ lẹ́yìn yóò sì máa ṣe gbogbo ń tó burú tó bàjẹ́ tó kòrò yóò máa ṣe lé ìwọ̀ fún un. torí ẹ àwọn nǹkan ẹ ní rí ẹ̀rí nípa rẹ̀ pé má ṣe ṣe ni ó ṣe ẹ ní rí níbo sọ pé àbí má sẹ́yìn mọ̀ níbo sọ pé

alukur'ani náà ló sọ fún wa pé anábì sallallahu alaihi wasallam gbogbo tó bá tún tó bá dà yóò máa ṣe lẹ́tọ̀ fáwọn ọmọlẹ́yìn gbogbo tó burú tó bàjẹ́ yóò máa ṣe léwọ̀ fáwọn ọmọlẹ́yìn sínú tó wá tún tó da lọ láǹgbá wa wọ́n bí léèrè náà àbẹ́ẹ̀ máa láǹgbá tí máa jẹ̀gbẹ́ <laughs> kẹ́rì kọ́ á lọ kọ́ á lọ gbẹ́gbọ́ lálejò pé ẹjọ́ ọ̀sẹ̀ bá fọ ẹran bẹ́ẹ̀dì lọ́wọ́ tó pẹpẹ súpù ní àìníkàlà àjọ òsè bá ọwọ́ adé alájà kúndà gbé pàṣẹ yẹn dé ńbẹ lórí kọ́bọ̀dù wọ́n lọ fẹ́ sáà fúnra rẹ̀ bá ó sì fi pálọ̀tẹ̀ sí aláǹgbá wọ̀nyẹn tètè wọn gbọ́dọ̀ gbé lóṣìṣì náà ni wọ́n ó sè so that gbogbo àwọn gẹ́sì wa sábà ti gbé ìsáàbù yẹn kalẹ̀ wọ́n ti mọ kí lásán fi sáàbù àwọn àfa wọ́n tẹ̀ sí ìsáàbù bàbá rí adarí pọ́n aláǹsọ sódò alákòóbá lọkùnrin ìjẹkújẹ lọ́fẹ́ kólú ẹ̀ jẹ́ so torí àwọn náà mọ̀ ọ́gbẹ́ aláǹgbà kọ́tà tó má ta aláǹgbà tó jẹ̀jẹ̀ torí anabi sọ̀rọ̀ àti ọ̀rọ̀ gbogbo tó bá ti bàjẹ́ tọ́tọ̀ ó ṣe léwọ̀ fún àwọn ọmọlẹ́yìn àbáyé pé afẹ́kùtì fún yín láti mẹ́ọ̀kìtì àti ìwádìí pé aṣọ mílíkì di aláwọ̀ funfun má di èyí tẹ́ ẹ máa rọ́jú mílíkì ọ̀hún. àkàrà wọn fún wa wọn bá ti gbé mílíkì kalẹ̀ wọn gbé tíì kalẹ̀ wọn kàn lọ gbé abọ́ kan wá ni wọ́n ti ń yan àwọn aáyán <laughs> sani ẹ máa dà sẹ́nu ẹ máa mú sí. Ah, àwọn òṣèlú ẹ̀ ṣe sọ́nù. ayẹyẹ ti ń gbénu sálángá sẹ́kù tó bá fáyẹ́ kan tó bá tẹ̀ ṣèṣì lọ fọwọ́ rẹ̀ fáyẹ́ àbá ọ̀hún wá sí títọ́ọ̀fù ti dà ó tún lè fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ àyẹ̀ burú bàjẹ́ yóò tún máa rún ní. sọ wá ní àwọn di àná àwọn ń jẹ ẹgbẹ́ ní China wọn ń jẹ aláǹgbá ní China wọn á ní sí China sí ni mọ̀láìkà China rí bàbá wọn jẹ kó jẹ China sọ eléyìí jẹ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ torí ẹ̀ ọ̀rọ̀ tí Jábìrì sọ wípé àwa ń ṣe nǹkan báyìí alukurani ti sọ̀kalẹ̀ tó bá jẹ́ kí ọ̀dà ni ọba kọ̀ fún wa àní kì í ṣe principle. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí wọ́n máa ṣe tí ọ̀dà tí alukurani sì ní sọ pé nǹkan báyìí pàtó ẹ̀ pàtó. ṣùgbọ́n sọ pé general rules and regulations tó wà ní alukurani láti mọ̀ pé kí ni yọ̀ ọ̀dà. torí ẹ̀ ìwọ náà ò lè ti tẹ̀lé o torí kí lè sọ pé má tó yẹ kó àwọn alukurani àríbi tọ́lọ̀ ti sọ tó àríbi tọ́lọ̀ ti sọ pé má jẹ ìnàkí ẹran àgbẹ̀ èmi ti fẹ́ràn rẹ̀ pọ̀ lọ́ba ń jẹ nàkí sẹ́nu kí lèun ó ti ra rẹ̀ ni nítorí kọ́lọ̀ ńlá àgbọ̀dọ̀ jẹ nàkí sẹ́yìn má fi tọ́wọ́ àánú alukurani náà sẹ́yìn má fi tọ́wọ́ àánú alukurani tí bọ́lá sọ fún wa máa atakum ar-rasulu fakhudhuhu wa ma gbogbo nítorí anábì bá mú wá fún yẹn gbà nítorí bá ní kí ẹ pàtì ẹ pàtì anábì náà ló sọ pé ọlọ́run ọba ṣe gbogbo ẹranko abẹ́yìn ọ̀gá ó ṣe jíjẹ rẹ̀ léwọ̀ àti gbogbo ẹyẹ abẹ́ kánná tí fi ṣọdẹ ọlọ́run ṣe jíjẹ wọn léwọ̀ ìnàkí ó ní eyín àbí òní ó ní mànà ó ní ṣe ń bẹ lẹ́nu rẹ̀ sárasára tó ń torí ẹ̀ fi wọ ní kájẹ. tẹ́lẹ̀ ìbá yé wa àmì ti sẹ̀rí gbéńgbà tá a ti rí àárí ẹlòmíì lè rí. bákan náà nínú Sahih Muslim ètò wa ń bẹ̀ ní pé àlàyé eléyìí lọ bá nàbì sọ̀rọ̀ bá àti nà pàǹtí báyìí ha eléyìí nítorí. nítorí pé tẹ ẹ bá ní ànábì máa ń pa à ń ṣe nǹkan láyé ànábì ànábì ó sì bá wa wí á sọ ànábì máa ń pa rẹ̀ nígbà náà bí ìsàtìmú márùn tí ìgbà ṣe fọlọ́ wọn bá lọ sọ fún pé nǹkan báyìí ṣẹlẹ̀ ànábì ìsàtìmú márùn torí ẹ̀ inú ṣe jẹ́ pé ìkọ́rọ̀ àbí tàkìrìrọ́ tún nàbí sallallahu alaihi wasallam níta nàbí rí tí wọ́n ń ṣe tó fi wọ́n lẹ̀ lórí rẹ̀ tọkọwọ́ ti pé kò burú ó ń bùkátà akọ́jẹ́pà nàbí rí ọ̀mà àbá nàbí so eléyìí wọ́n sọ fún abọ́ lórí kò sì kọ́ fún wọn kò sí wàhálà rẹ̀ so wọ́n ní wọ́n lọ fi àlàyé rẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam anabi sì kọ́ fún wa kì í máa ṣe bẹ́ẹ̀ làwọn akúrò ike ní ìsìn àwọn olùmọ̀ wà láyé wọ́n rí i pé àwọn èèyàn ń ta tẹ́tẹ́ náírà bẹ́ẹ̀ nàìjà bẹ́ẹ̀ gbogbo best best one one best wọn kọ fáwọn àwọn ọkọ kẹ́nìkan sọrí tó bá yẹ kó dá àwọn ẹ̀ka níta lólu àṣà nàbí wàá wà láyé sí i tóbi sọ pé nígbà táwọn eléyìí ò ti sọ àwọn náà tí wọ́n jẹ wọ́n wá wọn ò rí mo rò pé yé lè má mú mi náà ń ta tí wọ́n sọ pé kọ̀dá àbí lè má mú kání tí wọ́n ní ṣe náà sílà bó ṣe dìde báyìí náíjà bẹ̀ tàbí náíjà bẹ̀ tàbí náírà bẹ̀ ọkọ̀ ìjábọ̀ lápò rẹ̀ ni kọ́dọ̀ orí social media àwọn ti gbé jáde wọ́n ní àwọn jẹ́mọ̀ bá ti sùn hánà mọ́ wọ́n ní ọ̀nà tí lè má mú wá fi yọra rẹ̀ ah, nígbà tẹ̀ ẹ̀ tẹ̀ ṣètò owó oṣù fólú àrẹ̀ bẹ̀rẹ̀ yẹn sì láwọn bùkátà torí di eléyìí báyìí kọ́dá kọ́tọ́ tẹ́tẹ́ ni wọ́n á lọ gbọ́ kẹ́nìkan sọ fún ọ ló ti gbọ́ ọ ẹni tó nígbà tí wọ́n ti sọ fún un ajẹ́pọ́tọ́ọ̀nù à àìmọye nǹkan tí wọ́n sọ tí ó sì tọ́ àìmọye nǹkan tí ọ̀sọ́ tí ò sì yá àwọn náà fọ́tọ̀ àbí ọ̀sọ̀ tó wá fẹ́ máa fi tiwọn ṣẹ̀ṣẹ̀ ọwọ́ sànàbí làwọn òun yìí sànàbí ẹgbẹ́ bó ti ṣe jẹ́ sànàbí lẹ́yìn náà gbogbo nǹkan tẹ̀yìn ọba ti mọ bó ti rí ẹ má má dájọ́ ó dìgbà tẹ́ bá mọ bó ti jẹ́ nítorí pé tí ẹ bá wádìí bó ti jẹ́ ẹ má padà parọ́ mọ́ lọ ẹ máa parọ́ má nàbì sallallahu alaihi wa sallam nítorí pé gbogbo nǹkan ni wọ́n máa ń ṣe lọ́sọ̀ àti tó dáa àti tí ò dáa ọ̀sọ́ yẹn máa wá léke ńká lórí gbogbo ètí ọ̀bá dáa ọ̀sọ́ tí ó pọ̀ lọ́nà tó ṣe pé ẹni tí bá ń takò kíkọ̀ dáa wọ́n máa wò lálásè jù gbogbo ọ̀kan ni oníta lọ́dọ̀ ṣe lẹ́yìn ha torí ẹ̀rẹ́ ṣe rí i pé àwọn ọtí tí wọ́n ń pa á tà fáwọn èèyàn mu nígbà àwọn ọkọ̀ tó ń sọ ẹni tí òfin mu sí gan yóò fẹ́ dàn o wọ́n lè ní kinní kan honorable ọtí tí máa da tèèyàn arú tí máa ba tèèyàn jẹ́ tíyàn padà dẹni tí ń yàgbé ara tí ń tó ara wọn á ní honorable dọ̀pọ̀lọ́rù dọ̀pọ̀lọ́rù sẹ́mi káwọn ò ní kọjá wọ́n kàn ra ọ̀bẹ̀rẹ̀ náà ní honorable àwa wá pé dọpọlọrú dọpọlọrú wọn lè ní omi gan president wọn ti ní ká omi wọn lè ní his excellence lọtí tí máa sọ yẹn di wèrè àgbà olùsọ́ni di wèrè so bẹ́ẹ̀ sì máa rí inú lóríṣiríṣi wọ́n máa dára sí i ẹnìkan wá bí pé kílẹ̀ rí sí ọ̀nà rẹ̀ ah, ń tọ́ da lọ́nà rẹ̀ ọ̀nà ọ̀gbọ́kọ̀ ọ̀nà rẹ̀ òun kò tí ì wádìí kí ni wọ́n sọ ní ọ̀nàrẹ́bù tó náà bá padà mọ̀ kọ́tí mẹ́ni yọ ya yẹn wéèrè pẹ́ gbàgbọ́gbọ́gbọ́ wọn béèrè ọtí ọtí òfu ọtí àdánù ẹ̀yẹ ẹ má máa dájọ́ lórí iṣẹ́ ìbátí mọ̀ tí wọ́n ń ṣe ìbàjẹ́ lọ́sọ̀ọ́ tó lé kínkálá yè sí. nísìn ẹlòmíràn tí ọmọ bẹ lọ nínú àdúrà tí ò ní mọ̀ pé ní tí ọ̀dà ló ń tọrọ bí pé lọ sọ mí bí ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn ògógóró kan ti di ó ti dé ní sáfẹ́rì kiri òun tí wàá ti máa ń ṣàdúrà pé wọ́n lọ sọ dẹrù jẹjẹ kí lè rí sẹ́rù jẹjẹ à à ń bẹ lọ́rẹ́ ṣé kíkọ́ tẹ̀yìn lọ́wọ́ àdúgbò àwọn àlá ń bẹ lọ́rẹ́ ẹlòmíì bí ó gbé lọ́rẹ́ ṣe ah, odidi lè má mú gan sọ fáwọn ọgbẹ náà wọn kàn sí ìrówó ra ẹ ẹ mọ̀ pé irú àwọn sẹ́yìn ǹjẹ́ ìbá tí máa ń parẹ́ má máa dájọ́ láéláé ẹ wá sí nǹkan tẹ̀ ń béèrè bó ló sùn ẹ̀ kí ni wọ́n ti ṣe kí ni máa ń ṣe fún wọn tí wọ́n bá mú ṣé ìgbà tí wọ́n á mọ̀ dáadáa bàbá ní àná ẹ̀ máa rẹ̀ ti lọ́tíkọ́tíkọ́ kò burú wọ́n ti fi gbọ́dọ̀ ẹ má sọ̀tẹ̀ ẹ má kó lọ tó ń torí pé tó o bá fi farabalẹ̀ sí ọ padà parọ́ mọ́ lọ ọ parọ́ mọ́ nàbí Muhammad sallallahu alaihi wa sallam. lẹ́yìn eléyìí àdéhùn tó tẹ̀lé wọ́n ní anabi wa Muhammad Anas bin Malik radiyallahu anhu ló gbà wọ́n anabi wa Muhammad sallallahu alaihi wa sallam كان يطوف على نسائه بغسل واحد anabi máa bá gbogbo àwọn ìyàwó rẹ̀ lò káríkárí lọ́jọ́ kan yóò sì wẹ̀wẹ̀ ẹyọ kan sallallahu alaihi wa sallam akhraja bukhari àti muslim àwọn náà ni wọ́n gbé jáde wọ́n lọ́kùnrin olè muslim ṣùgbọ́n gbólóhùn bó ti ṣe wáyé ọ̀dọ̀ imam muslim láti. akramakumullah ọ̀rọ̀ pọ̀ lórí adéfì bá ti gbọ́ yìí àkọ́kọ́ fẹsẹ̀ ní ìlà àdúgbò tọ́lọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ó ní pé ìyàwó mẹ́fà náà màbá nàbì sallallahu alaihi wasallam mi ìtìlẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀mí ni mọ́kànlá àmọ́ màbá nàbì kú lẹ́ni tó ṣe é gbé ìyàwó mẹ́ta lónìí. wọ́n wá sọ pé ànábì sallallahu alaihi wasallam ó máa ń wọ ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ hàn yóò sì bá oníkálukú wọn lò yóò sì wọ̀ ká yóò sì tètè sọ. eléyìí tó túmọ̀ sí pé gbàtọ́ bá bélé yìí lò tán kò ní wẹ̀ yóò bọ́ sọ́bẹ̀ lónìí yóò tún bọ̀ náà lò yóò tún bọ́ sọ́bẹ̀ lónìí yóò tún bọ̀ náà lò wọ́n lánàá bí máa ń ṣe bẹ́ẹ̀ lálẹ́ ìjọ ọ̀rọ̀ tó wá wà ńlẹ̀ ni pé irú agbára wo lọ́lọ́run fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó wá nù àwọn ẹ̀gbà wa lọ́lọ́run fún ní agbára tó tó ti ọkùnrin ọgbà ẹ̀gbà wa mi ní tó tó ti ọkùnrin ogójì eré ìwà kéré pátápátá gbà tí agbára tọ́lọ́run bó fún un nínú àjẹmọ́ gbàdé nípa wà kúrẹ́ǹtì gan ẹlòmíì agbára tó lọ́wọ́ kùn nínú àdìsẹ́nà yóò máa lọ bí tọkùnrin ọgọ́rùn nínú àdìsẹ́nà torí di eléyìí eléyìí gbà kọ̀kọ́ àjẹ́ pé ó ti mú ìyàlẹ́nu kú ọ̀nbẹ ìgbà tó ṣe é pé àwọn akúròǹtì ọ̀pọ̀ ẹ̀mọ́yé ọkùnrin tí ń dájà alẹ́ sí rẹ̀ lónìí òun náà ní pé kò lè tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn débi kan nítorí tó bá kó náà ní mí hẹlẹhẹlẹ kó n sáfẹ́ báyàwó ń lò gbàtà bàbí ìṣẹ́jú kan àbọ̀ yóò lò tirẹ̀ o ọmọdé tó ń ti túlọ̀ ẹ ti ti látàárọ̀ láti wọn pé bẹni karamba ní mi ti fẹ́ yàwó kejì yóò tún fẹ́ kẹta yóò tún fẹ́ kẹrin ìwọ tó bẹ̀rẹ̀ ká ju agbára rẹ lọ tọrọ bá ti wá dà lónìí tó wá di kíní kan àwọn sọ ọmọ faraye àwọn sọ bó ṣe tó ṣe tọ́lẹ̀ bó ṣe ṣe kíní kan sùúrù lọ́gbà àwọn obìnrin sàhábà kọlọ kọlọ kẹwọ ìyàwó rẹ wá gbọ́dọ̀ tó sàhábà ni tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé anabi sallallahu alaihi wa sallam Ọlọ́run fún ní agbára bá ẹlẹ́kejì ǹjẹ́ wàá bá mu lábẹ́ òfin ṣẹ̀ríyà kọkùnrin kan lálẹ́ ọjọ́ kan ó sì bá ìyàwó méjì lò. pàápàá jùlọ nígbà tá a ti mọ̀ pé tóorùn bá ti wọ̀ta ìwọ̀ obìnrin tá sùn ọ̀dọ́ rẹ̀ òun ló yìí títí tí lè oṣù náà. ọ gbọ́dọ̀ tún lọ bá obìnrin míì sọ̀rọ̀ mọ́nú àwọn ìyàwó tó bá ní lọ́nà tó yẹ kó ìwọ kan òun kan mẹ́wàá jọ wà ń bì kan. tó bàbá sọ̀rọ̀ ní ìsìn àti tí wọ́n bá sọ látòdì tílẹ̀ bá tiẹ̀ ti tọrọ bá nẹ́sẹ̀sìrì kó kálukọ́ fọ́ọ̀mù rẹ̀ tó bá ti lọ́lọ́ ń bọ̀ wá dọ̀tí ẹ̀ náà tó wá ló ti báyàwó méjì lò lálẹ́ kan mẹ́ta mẹ́rin márùn àmẹ́rin tiẹ̀tiẹ̀ kò gbọdọ̀ dé márùn tó bá fẹ́ káàbò tó anábìyà sọ̀rọ̀ bá àyè sílẹ̀ ká fúyàwó mẹ́ta lálẹ́ ìjọ tó ló ti lè fi ṣe báyìí. wọ́n ní nínú kó ṣe ń fi obìnrin sáà náà ti wà lọ́dọ̀ rẹ̀ ń jọ òun yọ̀ǹda ipò ògbà kánàbì sọlọ́lá àṣìlá tó bá wù kó bá gbogbo àwọn ìyàwó rẹ̀ náà lò. àbí ó ti ẹ̀jẹ̀ kánàbì sọlọ́lá àṣìlá ọ̀rọ̀ ẹ máa pín ọjọ́ ẹ máa pín alẹ́ fáwọn obìnrin kì í sọ̀rọ̀ ẹ̀ lórí tiẹ̀. ṣùgbọ́n àṣọ̀gbọ́ ọ̀pọ̀lọ́ àdẹ́mú kọ́kọ́ pé yẹ nítorí òṣèré àtọ ni pé kò sí ká dáná bí ìyàsọ́tọ̀ náà kẹ̀kẹ́ àwọn kan nínú àwọn olùmọ̀ sọ pé ẹ kéṣe pé ànábì ò ní kú ọjọ́ àtàlẹ́ fáwọn ìyàwó tiẹ̀ ṣùgbọ́n tiẹ̀ kéṣe nọ́mbà tí láti ṣètò wa ká sọ pé lẹ́yìn náà kò kà tẹ̀. apá kan nínú àwọn olùmọ̀ sọ pé ètò eléyìí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn àlàáfíà nítorí pé lẹ́yìn àfọ̀ ẹ̀kọ́ náà ló fún gbogbo ẹni tó bá ní ju ìyàwó kan lọ anabi sallallahu alaihi wasallam ní máa ń lọ wọlé báyàwó rẹ̀ kọ̀ọ̀kan tó bá ti di lẹ́yìn àfọ so yóò dì má wọn àwọn náà ó dì má àmọ́ kò ní bá wọn bí àyíṣà ti ti sọnù radiyallahu anha ọ̀dà ní ìsẹ̀yìn tẹ́ wá sọ pé yàn á sùn ní ìṣẹ̀lẹ̀ àìsí àná sọ pé èyí bá wọn lò ah, ẹni tó náà fẹ́ fèsì yóò sọ pé ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan láàrin tí nǹkan ọ̀gá ti pọ̀ wọn ò ní sọ pé máa ṣẹlẹ̀ tọ eléyìí jẹ nǹkan sọ nípa nítorí máa nàbì sọlọ bá àlùsọlọ máa bá nípa àwọn ìyàwó rẹ̀ lò lálẹ́ ẹjọ́ ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ tó ń bá yọ̀ǹda fún sí wàhálà kò lè bá àwọn míì náà lò tagbara rẹ̀ bá kà tọ àmọ́. ní àwọn èèyàn yòókù lẹ́wọ̀n sápé ìyàwó rẹ̀ gbà sí ìyàwó ìyàwó rẹ̀ kejì òun bùkátà rẹ̀ lónìí ọ̀dọ̀ ẹlòmíì ló sọ wọn pé kí ló tètè má wọn mọ ru wàhálà yìí wàhálà ní kéèyàn kéèyàn jẹ èèyàn méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ wọn wá ní ilẹ̀ ti súnmọ́ púpọ̀ mọ́ tó pọnrán pọnrán fóònù bá ń wọlé ní gbogbo alẹ́ ìyàwó tó wà lọ́dọ̀ ìta ní pè yín ní dàrí ah, ìyá alágbájá náà ni kí ni ń fẹ́ ó sì ń bá ilé ìṣeré ó bá ní ah, lọ́fún ní jíṣẹ́ tọ àbí kọ́ sọ́ra rẹ lò nítorí pé tí wọ́n bá lọ fún lẹ́yìn ní ti fẹ́ débi pọ̀ ọ̀dà ọyà lọ fún eléyìí ní ti sẹ́ ń papẹ́ ìmọ̀wòrán yìí mo rò pé lórúkọ àti ọ̀sọ̀rọ̀ bá àgbẹ̀ ọ yàtọ̀ sí àwọn kúrúǹtì tùrẹ́lù mi ò sì fẹ́ àlọ́ ọmọ òkú ẹ kíni kíni bẹ́ẹ̀ ọkọ̀ ti pé tọ́ dákun ó ti túrú dọ̀là rẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ ń bẹ̀. tó anábìwọ̀sọ̀lọ́ bá àwọn tẹ́lẹ̀ eléyìí bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ṣe fún tí ò sì bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run fún lágbára èèyàn bíi ọgbọ̀n láyé ẹgbàá wa kan ní èèyàn bíi ogójì láyé ń bì tọ́ ọlọ́run dákun mọ́tò àlùjáná lè wọ̀ wá ẹni tó bá wà àlùjáná ọlọ́run ọ̀dọ̀ ẹlẹ́dàá wa yóò tún ṣe ẹ̀dá rẹ̀ lọ́nà tó dáa yóò fi agbára kún agbára rẹ̀ ẹ mọ̀ pé ní àlùjáná àkàràmọ̀ fún mọ̀ lọ́ kọ̀sọ́ pẹ̀tù àbẹ́gbọ́kọ̀ kò sí kódà kò sí dispensary kò sí pharmacy báwo wà lọ́la nítorí àti wàlùjẹ́nà masha allah la quwwata illa billah kọ́lọ̀ ń dá kí kọ́mọ́tì lè wọ̀ wá torí ẹ̀ eléyìí jẹ́ pípé àmà nípa nǹkan kan nínú dọ́jẹ́tà nàbì sallallahu alaihi wasallam eléyìí tọ́lọ̀ ò ti fẹ́ lò ní. Ìta àmà lára àdéhùn. A sì má ìdí tó fi jẹ́ pé ó ń wọ ọ̀dọ̀ gbogbo àwọn obìnrin lálẹ́ kan náà eléyìí tó ṣe pé tí ìyàwó tiẹ̀ tí wọn náà wà lọ́dọ̀ rẹ̀ tó bá lòun yọ̀ǹda pé o lè lọ sọ́dọ̀ ẹlòmíì tó ìgbà náà ọtọkọ lọ àmọ́ torí wọ́n sọ pé láti òfin téèyàn bá fọ ọwọ́ ara rẹ̀ tó fi sọ ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ fún ìbáwí. ọwọ́ àlọ́dọ̀ ìyàwó ìyàwó yìí ń sàrẹ̀ àlàáfíà gba igi kan máa bá a ṣe dàgídíjà kankan so ọkùnrin sì mú ọ àwọn kójú kọ lọ sọ́dọ̀ ìyàwó mi ọwọ́ àlùgbà sẹmọ pẹtọ ni àbí ó kó bímọ ẹ̀jẹ̀ bímọ sì ń jáde lára gbogbo tó wù kó ti kọ̀tí ọlọ́run bí kò bóbìnrin lò ọwọ́ àtọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ yọ̀ǹda fún kọ́ lọ sọ́dọ̀ ìyàwó mi kò sí wàhálà ni. ó tún wá kù sọ́wọ́ ìyàwó mi náà kó lọ sí sílẹ̀kùn kọ́. a gbọ́ pé ìyá alágbájá ti ní olè lọ bá ẹnìkan àwọn àǹkàlẹ̀kùn sàlámà àlékún sàlámà àlékún láríkà nìyẹn èmi nì tí ò sí bàbá alágbájá ẹ sílẹ̀kùn náà èmi ò lè sílẹ̀kùn máa ọ̀dọ̀ ẹni báyìí lẹ wá ṣé ọ wá ní sílẹ̀kùn fún mi kọ́ mi lè sílẹ̀kùn o ìṣòro ẹ̀yìn náà lẹ ní kọ̀ọ̀bófin ọlọ́ọ̀mú ẹ mo fẹ́ sọ ìtọ́ ṣẹlẹ̀ lálẹ́ yìí tó tún ṣe bófin ọ̀gbọ́n ẹ máa ṣàlàyé láàárọ̀ torí problem náà tó wà o obìnrin náà sọ yóò máa ka òfin fún ọ ìbúwọ náà lọ pọ ló so torí di eléyìí gbogbo ẹwọ kọlà bó bá sílẹ̀ ó lè máa sátẹyìn tó kọ ọmọ fọwọ́ kàn tó ti pé ọlọkọ rẹ wọn má di pé ẹ lọ lùgbọ ọlọ à òfin Ọlọ́run lágbára kódà tó bá tún gbà pé ọdà olè à wọn lọ sáà ti tì ọ bá bàbá afinifẹ àti tẹlọ báyìí àtẹlọ àtọ à ń bẹ náà ẹ̀rú òtún máa bàá pé kọ́ mẹ́jẹ pé ń jọ́ mi obìnrin náà padà débò náà òun sì lè má lè gbà dákun fi mí sáyè mi gbà lè bá má sọ eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ. akọ́lọ́mù kò mú lọ́n òfin ọlọ́run kò lágbára so nítorí bá sì wá ní òfin ọlọ́run ká tẹ̀lé. ibẹ̀ náà làlàáfíà ti máa wá bẹ̀rẹ̀ yẹn ti máa sórí rẹ̀ ọlọ́run bá kó dípá lálàáfíà láyé àtúlọ́run ọlọ́run kó sọ wá lórí rẹ̀ láyé àtúlọ́run سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله تنصر الله